ẹ káàbọ̀ sórí dúdú flix tv èmi oge aládùnkẹ́ náà ni mo ti dé lónìí mo fẹ́ já wa sí tí a ṣe lè pẹ̀lú two fifty naira tí a ṣe lè fi achieve facial sculpt láti di ọmọ kékeré padà this is two hundred this is fifteen naira but kí n tó tẹ̀síwájú mò ń bọ̀ ẹ bá mi subscribe mò ń padà bọ̀. ẹ káàbọ̀ padà mo lérò pé ti subscribe ọ̀fẹ́ ni subscription ọ̀fẹ́ nígbà làwọn ẹ ti subscribe okay ẹ ṣe gan so tí mo yẹn sọ lọ lẹ́ẹ̀kan with 200 hundred naira turmeric and fifty naira lemon a máa fi achieve facial scrub ṣebí kì í every time la máa máa ṣe makeup kì í all the time la máa máa gbé chemical sójú there are days tó jẹ́ pé a fẹ́ a fẹ́ ṣe makeup a kàn fẹ́ rock natural look wa but our beauty regimen kan wà tó yẹ ká máa ṣe lóòrèkóòrè láti achieve flawless skin so lára ẹ̀ ni facial scrub tí mo fẹ́ kọ́ wa yìí wà with turmeric and lemon a máa ṣe facial scrub wa easily tí ò tiẹ̀ le rárá tó jẹ́ pé àrọ́wọ́tó wa ló wà gbogbo ẹ̀ wà lọ́jà eléyìí wà ní market àwọn mọ́là ló ta ilé tí ò dé two hundred naira mo yẹ sọ fún ilẹ̀ kan fi two hundred naira and fifty naira lemon a máa fi achieve facial scrub so tá a ṣe máa lò ní pé tá a bá ti bu one teaspoon of turmeric tàbí àdẹ̀ ti rọra fún lemon juice díẹ̀ sí i a máa mix ẹ̀ a máa fi form paste tàbí àdẹ̀ ti apply ẹ̀ sí ojú wa a máa jẹ́ kó a máa jẹ́ kó sinmi sójú wa for like twenty to twenty-five minutes a máa jẹ́ kó breathe kó ká fi ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe ká fi sílẹ̀ for like twenty-five minutes kábàdẹ̀ ti fọ̀ nù in fact immediately lè ti máa rí effect yẹn lẹ́yìn kó máa ti máa feel ẹ̀ pé no ìyàtọ̀ ti dé bá ojú yìí á ti wà flawless tó jẹ́ pé immediately let ti máa rí no this thing has has worked so but meanwhile consistency ni gbogbo àwọn àwọn beauty regimen. ní tá a bá ṣe lónìí tá a ṣe lọ́la kò ní fún wa ní àwọn effect ta ta fẹ́ yẹn so a gbọ́dọ̀ máa ṣe at least twice a week or three times a week ká máa ṣe ó póríṣiríṣi tá a lè ṣe actually but eléyìí ni mo fẹ́ já wa sí lónìí as time goes on with time màá tún máa já wa sí àwọn other beauty tips kọ̀ọ̀kan tá a tún lè máa ṣe láti jẹ́ kí ojú wa kó tó dàbí tọmọ kékeré kó máa sparkle kó máa shine tó ti yé yín nǹkan tí mo ń try láti já wa sí nìyẹn o so mo lérò pé ẹ máa lọ try ẹ̀ ńlé tẹ bá dẹ̀ ti try ẹ̀ ẹ padà wá kẹ́ wá fi comment sílẹ̀ ẹ jẹ́ kí n mọ tó ṣe feel mo fẹ́ mọ̀ so ẹ padà wá kẹ́ wá fi comment sílẹ̀ sórí fídíò yìí mo dẹ̀ lérò pé ẹ ti ń àwọn previous videos mi àwọn makeup tutorials mi náà. No ẹ jọ ẹ lọ bá mi ẹ lọ wo àwọn previous videos mi ẹ náà kẹdẹ subscribe sórí Doodleflix TV kẹ follow Doodleflix ẹ lè follow gbogbo ẹ information tí ẹ need òun ló ń lọ lórí screen yìí so kò ní jù báyìí lọ lónìí lórí Doodleflix èmi àdùkẹ́ náà ni mo tún máa máa kàn sí yín lọ́jọ́ míì ọjọ́ rẹ ó dàbọ̀ ire o subscribe and subscribe and follow and like and comment Doodle Flakes TV èmi àdùkẹ́ náà ni mo ti dé lónìí láti fún wa ní àwọn tips àwọn improvisations tá a máa ń make our beauty tips yẹn lóríṣiríṣi ẹ mọ̀ pé olófòfó ni mí so mo kàn a lot of times ẹ bá ti bi àwọn sisi yẹn pé kí ló ń lò cream ó ló ń lò bla bla bla ní àná ilé ní irọ́ ni gbogbo àwọn nǹkan tí wọ́n ń lò ní ibi two fifty o.